Ah, ewúrẹ́ irọ́ ni ẹ dákun ẹ bá mẹ́ńfílọ́pù ẹ ṣe. èmi ló kàn èmi ló kàn. mi ò ríru eléyìí rí Mr Yusuf àìgbèwúrẹ́ ní báǹkì owó lẹ́ẹ̀kọ́ wá owó yìí lẹ́ẹ̀kọ́ wá. ó lágbára gan-an kò kí ń rẹ̀ rárá kò ní ṣòro kankan tó bá ti bá àwọn ẹran mi pàdé báyìí <laughs> ó máa tuná tutù tuná tutù ní ìkó rẹ̀ <laughs> ọmọ púpọ̀ lọ́sẹ̀ kọ̀ọ̀kan tuntun ní gbogbo wọn <laughs> béèrè lọ́wọ́ ara rẹ̀ mi mo fún ẹ ní ọ̀sẹ̀ kan wàá rí profit rẹpẹtẹ ìṣòwò rẹpẹtẹ. kò mí nìkankan sí a. rárá Ah, ah kí ló ní pé mí pé kò mí ìṣòwò rẹpẹtẹ a pè nílé ìṣòwò pamọ́ sí mo dẹ̀ gbé ìṣòwò wá láti wá fi pamọ́ fún gbèsè tí mo jẹ ẹjọ ẹjọ ẹjọ má pè mí ní ẹjọ orúkọ mi ò ń ṣe ẹjọ ah, ọ̀gbẹ́ni oh, Yusuf lórúkọ mi mo ní kó gbẹran lọ́wọ́ mi ah, òṣòwò tó dání lẹ́yìn ọ̀sẹ̀ kan tí n bá padà wá wá rí i pé owó mi á ti pọ̀ rẹpẹtẹ. ẹ jẹ́ bọ́gà mi sọ̀rọ̀ <laughs> náà. lọ bọ́gà ẹ sọ̀rọ̀.